mo máa ń rìn dé lójúmọ́ àwọn ẹgbẹ́ máa ń ṣe wàhálà dé lójúmọ́ ṣé mo ṣe kọjá abẹ́rẹ́ àbí mi ṣe tó yẹn ìwọ tó jẹ́ pé ìrìn tó o fẹ́ rìn kò yẹ kó kọjá bí ibùsọ̀ mẹ́rin tó o ti wá rin ibùsọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún orí pé o ti fi yọ̀ sí o ti já jù ìwọ tó ń rin ibùsọ̀ mẹ́rin tó o bá ti rin ibùsọ̀ pé o fẹ́ fi kún o gbọ́dọ̀ ju ẹyọ kan sí méjì tí wàá máa fi kún díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi máa dé mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ láti ibùsọ̀ mẹ́rin lórí mẹ́ẹ̀ẹ́dógún lójijì tára ò ti ń ṣe tẹ́lẹ̀ ó ṣeé ṣe kára béèrè nǹkan tí ò kí ń béèrè ìtumọ̀ ẹ̀ ní pé afẹ́rẹ́ ra látara rírẹra yìí tó bá tún tẹ̀síwájú wípé àṣebémi mo rìn lánàá èmi mo ṣe wàhálà báyìí lánàá bí báyìí mo rìn dé lánàá mi ò ṣàkùkílẹ̀ tó mọ́ tó bá gbìyànjú ẹ̀ tó tún tẹ̀síwájú sí i láì lo àwọn oògùn tó yẹ kó o lò láì ṣe àyẹ̀wò lásìkò ó ṣeé ṣe kírú àwọn kan wọ̀nyí káàtì ẹ̀ já sí ìfúnpá gíga. bẹ́ẹ̀ ni hmm. ṣó tí ẹ rí kátẹ tó wá di pé àti ẹ fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ti ń fa ìfúnpá gíga tá hmm. a bá ń sọ̀rọ̀ nípa ìfúnpá gíga torí pé ẹlòmíì dò a máa ń gbọ́ ìfúnpá gíga ìfúnpá gíga ìfúnpá gíga bẹ́ẹ̀ tí àwọn ẹlòmíì tí kò àrùn yẹn ò ṣe kò ṣe rí ẹlòmíì ò mọ ohun tó hmm. túmọ̀ sí ṣe rí bí Ọlọ́run ti dá àgọ́ ara wa tá bá ń sọ̀rọ̀ nípa pé olù ẹ ẹ eh, dókítà àkọ́kọ́ olódùmarè ọba fúnra rẹ̀ gan-an ni dókítà àkọ́kọ́ ọba àlàáfíà bàbá ń sọ̀rọ̀ nípa scientist olódùmarè ọba gan-an ni scientist àkọ́kọ́ òun ló mọ bó ti ṣe ṣe ètò àgọ́ ara wa nígbà tó ti dáyé tó ti dá ohun gbogbo nígbà tó máa dọjọ́ kẹfà hmm. tó máa dá àwọn ọmọ ẹ̀dá dámọ̀ hmm. olódùmarè ọba ti ní bó ṣe dá ẹ̀yà ara wa kọ̀ọ̀kan láti máa ṣiṣẹ́ hmm. bàbá wa ń sọ̀rọ̀ nípa pé ìfúnpá gíga gbogbo alámọ̀ wípé èémí ló gbé ọmọ ẹ̀dá dámọ̀ró. bẹ́ẹ̀ni. èémí tàdé mí yìí ẹ àwọn scientists sọ pé à ń mí oxygen sínú à ń mí carbon dioxide à ń mí síta mm. ṣùgbọ́n rí èémí yìí àti bí ọkàn ṣe ń ṣiṣẹ́ èémí ní ṣe pẹ̀lú bí ọkàn wa ṣe ń ṣiṣẹ́ bí ọkàn wa ṣe ń ṣiṣẹ́ yìí àwọn dókítà sọ wípé normal blood pressure èèyàn kò gbọdọ̀ ju one twenty eighty eh, one ten bó tiẹ̀ wà òkè ó wà òkè one ten seventy eh, one twenty eighty àmọ́ tó bá ti wá ń di wípé ìfúnpá ti ń ga ó ti ń wọ one thirty àbó ti ń lé one thirty one twenty one gan bó lé one twenty one gan ó ti ń kọjá yìí ẹ. ó ti di wípé ìyẹn ti ń di ìfúnpá gíga bá a ṣe ní high blood pressure bẹ́ẹ̀ náà la ní low, low blood pressure èyí tó ń pè ní eh, hypotension ìyẹn ni wípé èyí tó yẹ kí blood pressure wa kó fi jẹ́ bí one twenty eighty àbí one twenty seventy ó ti low ṣe lòmíì tó bá gbé dọ́ síbítì bí ara rẹ̀ ò yá nìsín tó bá máa fi test blood pressure a ti máa di pé bóyá bíi ó ti wà níbi ninety. ninety ẹ ló ní ìbọn tí wọn wà nípa pé bẹ́ẹ̀ni kókó sáré ṣe nǹkan tó máa jẹ́ kó wá sókè díẹ̀ sí i. bẹ́ẹ̀ni àwọn dókítà ni ẹ sáré fún ní drip ẹ sáré fún mm. ní drip ẹ sáré boost blood pressure tó bá ti di wípé ẹ ó ti ń lé sí one twenty tó bá ti lé one twenty one gan ìyẹn ni wípé ó ti ń di high blood pressure high blood pressure yìí kẹ̀dẹ̀ wá rèé gẹ́gẹ́ bí Olúfúnmi ti sọ lẹ́ẹ̀kan torí mo sọ wípé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ làwa àwọn ò kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tó máa tanná tó máa tanná tó máa tó tí ó fún wa ní gbogbo ìdí àmàbáyọ ní ìdí tó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ bí mo tọ́ lẹ́ẹ̀kan akọ́ṣẹ́mọṣẹ́ dókítà máa wà lórí ètò àmọ́ high blood pressure tá à ń sọ yìí bí olúfúnmi adédúgà tọ́ lẹ́ẹ̀kan wípé àwọn nǹkan tó máa ń ṣokùnfà stress hmm. wàhálà àṣejù ó jẹ́ ọ̀kan gbòógì níbẹ̀ ó ti sọ lẹ́ẹ̀kan ẹlòmíì kòókòó jọ̀ǹjọ̀ǹ ọmọ ajẹ aya ajẹ là ń bá kiri gbogbo alamọ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà bó ṣe rí lóòótọ́ gbogbo ọ̀nà ìdẹ́la ni kò sẹ́ni tó fẹ́ hmm. wojú ọmọ làkejì jẹun bẹ́ẹ̀ ni kò sì sẹ́ni tó fẹ́ jẹ́ kí láàrin lọ́ọ̀dù mẹ́rù òun kò fi sọ̀kò síta. tí ó máa sọ pé o máa jáde lénìí. bẹ́ẹ̀ ni so hmm. gbogbo nǹkan báyìí ló ń jẹ́ kí àwa ọmọ ẹ̀dá ká máa sáré sókè sáré sódò ká máa ṣe làálàá torí àti jẹ torí inú wa àmọ́ ẹlòmíì ò mọ bó ṣe wá bó ṣe ń ṣe ìtọ́jú ara lẹ́yìn gbogbo làálàá kòókòó jọ̀ǹjọ̀ǹ ẹlòmíì ò mọ àṣà ṣe wàhálà iná ni ẹlòmíì rèé agbára ẹ̀ kò lè ṣiṣẹ́ bí oríṣiṣẹ́ méjì kò lè ṣe ju oríṣiṣẹ́ méjì àbí mẹ́ta lọ irú ẹni bẹ́ẹ̀ ń gbò bá ṣe kàn tó parí ẹ̀ láti wò pé àmọ́ ti rówó mbẹ́yẹ́ kí n tún sáré ṣe mí o á ṣe mí á tún kò mbẹ́yẹn á tún bọ́ síbò mí á tún ṣe ó ti ń ṣe kọjá nǹkan tí agbára ẹ̀ lè gbé lọ hmm. nǹkan stress yìí ó ń fa high blood pressure torí ẹlòmíì gan-an pẹ̀ ń wò bá ṣe gbogbo làálàá kòókòó jọ̀ǹjọ̀ǹ tó yẹ kó lọ ṣe àyẹ̀wò ara ẹ̀ nílé ìwòsàn pé ń bo lára mi kù sí ẹlòmíì ò lè ṣe lẹ́yìn àyẹ̀wò yìí wọ́n á lè sọ fún pé oògùn tó máa lò rèé o ẹlòmíì kò ní ṣe nǹkan míì tó sọ pé ó tún máa ń ṣokùnfà ẹ̀ òun náà ni iyọ̀ àjẹjù ah. olúfúnmi ṣé o mọ̀ pé èmi ń ṣe ètò míì tó jẹ́ ti ìlera eh. wọ́n máa sì sọ pé kàkà nípa eh, ìlera eh. mo máa ń fẹ́ràn kí n mọ̀ kàwé nípa ohun tó bá ní ṣe pẹ̀lú ìlera iyọ̀ jíjẹ. àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ sọ wípé iyọ̀ àjẹjù iyọ̀ àjẹjù kì í ṣe pé kéèyàn má jẹyọ̀ torí pé iyọ̀ ní iṣẹ́ tiẹ̀ tó ń ṣe lára pàtàkì jùlọ fún àwọn tó tẹ̀jẹ́ bẹ́ẹ̀ ni ó ń kó ipa lára pàtàkì jùlọ fún àwọn tó tẹ̀jẹ́ pé àwọn olóyún iyọ̀ wà lára nǹkan tó máa jẹ́ kí ọmọ yẹn kó ní àlàáfíà àti àwọn tó jẹ́ pé wọ́n ń tọ́mọ lọ́wọ́ iyọ̀ náà tó bá ń jẹyọ̀ ó wà lára nǹkan tí ó máa ń ran ọmọ lọ́wọ́ bọ́mọ bá ṣe mọ̀ mú hmm. àmọ́ àjẹjù iyọ̀. ṣó tiẹ̀ rí ibi tó sọ̀rọ̀ léèyàn kó tó ah! tẹ̀síwájú wọ́n ní ìwé mímọ́ ní gbogbo ohun tí olúwa dá dáradára ni àmọ́ àpọ̀jù tó bá jẹ́ pé wọ́n lè jẹun jù á padà dá àrùn síyàn lára ni tó bá ló mèrè ṣe eré tó mọ̀ ṣe á tún padà dá àrùn síyàn bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn nǹkan tá à ń fi sẹ́nu yìí tó bá ti pọ̀ jù iṣẹ́ mi ló máa ṣe lára. bẹ́ẹ̀ni ẹ wo ẹ̀yin ara lé lórí iyọ̀ jíjẹ yìí hmm, àwọn dókítà ní ìpalára yàtọ̀ sí wípé iyọ̀ jíjẹ gan àpọ̀jù ẹ̀ tún fa ìfúnpá gíga ṣe mọ̀ wípé ó tún ba kíndìnrín jẹ́. Hmm kíndìnrín wa kẹ̀dẹ̀rẹ́ wọ́n máa ń sọ pé àwọn five vital organ ló wà ní àgọ́ ara wa tí èyí tó túmọ̀ sí pé àwọn ẹ̀yà ara márùn-ún kan jẹ́ gbòógì nínú àgọ́ ara èyí tí kíndìnrín wà hmm. ọkàn wa wà ẹ̀dọ̀fóró wà ṣé ní gbogbo àwọn ẹ̀yà ara yìí bó bá ti di wípé a ti ń ṣe nǹkan tó ti ń tako àlàáfíà wọn ara ti ń relé nù oh, oh, oh, ah. ẹ wo ẹ̀yin ara lé ní báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ àpilẹ̀kọ ìyẹn àwòyé tá a ṣe lórí àkòrí pàtàkì tá à ń sọ̀rọ̀ lé lórí ẹ kú ìkàlẹ̀ àrùn ìfúnpá gíga ìyẹn hypertension jẹ́ àrùn tó máa ń ba àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ kiri ọpọlọ jẹ́ èyí tó sì máa ń mú kí ẹ̀jẹ̀ dì papọ̀ tàbí kí àwọn nǹkan tó ń gbẹ̀jẹ̀ náà máa jò bí àwọn okùn tó wá ń gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ bá ti ń kúrẹ̀tẹ̀ látàrí àrùn ìfúnpá gíga èyí gan ló máa ń ṣokùnfà àrùn tó ń rọni lápá rọni lẹ́sẹ̀ ìyẹn stroke nítorí náà ló ṣe ṣe kókó kí àwọn ènìyàn tó bá ní àrùn ìfúnpá gíga tètè máa gbé ìgbésẹ̀ lórí rẹ̀ kí ó tó di àrùn tó ń rọni lápá rọni lẹ́sẹ̀ àrùn ìfúnpá gíga jẹ́ èyí tó máa ń pani sára tí kì í sì fúnni ní àmì kankan nígbà mìíràn nítorí náà ló fi dára láti máa ṣe àyẹ̀wò ara àti ẹ̀jẹ̀ lóòrèkóòrè kí ènìyàn lè mọ bí ẹ̀jẹ̀ rẹ̀ ṣe wà sí àrùn stroke jẹ́ èyí tó máa ń wáyé nígbà tí ìdíwọ́ bá wà fún ẹ̀jẹ̀ tó ń lọ sí inú ọpọlọ tàbí nígbà tí ẹ̀jẹ̀ bá dì papọ̀ oríṣiríṣi àrùn tó ń rọni lápá rọni lẹ́sẹ̀ ló wà a ní ischemic stroke bẹ́ẹ̀ ni a ní hemorrhagic ischemic stroke máa ń ṣẹlẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ bá dì papọ̀ hemorrhagic stroke máa ń ṣẹlẹ̀ nígbà tí ẹ̀yà ọpọlọ tàbí okùn tó ń gbẹ́jẹ̀ lọ sí inú ọpọlọ bá ń jo ẹ̀jẹ̀ tí ọpọlọ kò sì rí atẹ́gùn àti àwọn ohun aṣaralóore tí ọpọlọ nílò nítorí náà a máa kúrẹ̀tẹ̀ díẹ̀díẹ̀ ọpọlọ ló ń ṣàkóso àwọn ẹ̀yà ara tó kù àti ìròrí wa nítorí náà kì í ṣe pé ọpọlọ máa kúrẹ̀tẹ̀ nìkan ṣùgbọ́n ó tún lè jẹ́ kí ìrònú ènìyàn kúrẹ̀tẹ̀ kí àgọ́ ara má lè ṣiṣẹ́ dáadáa mọ́ àrùn stroke máa ń ṣe àkóbá fún ọ̀rọ̀ sísọ ìròrí ìṣesí àti ojú wa tó sì lè já sí ikú nígbà mìíràn bí ìtọ́jú tó péye kò bá sí kí ni àwọn ohun tó máa ń fa ìfúnpá gíga bí ó tilẹ̀ jẹ́ wípé ohun kan gbòógì tó ń mú ìfúnpá ga farasin síbẹ̀ àwọn nǹkan wọ̀nyí lè fà á sìgá mímu ara àsanjù àìmáṣe eré ìdárayá amárata kébé àpọ̀jù iyọ̀ jíjẹ ògógóró mímu fífún ara ní wàhálà ṣe ju bí ó ti yẹ lọ. ọjọ́ orí ìyẹn bí ènìyàn bá ti ń darúgbó ó sì lè jẹ́ àjogúnbá àìsàn kíndìnrín gbogbo àwọn eléyìí ló lè fà á bí ènìyàn kò bá káràmáìsìkì ara. ẹ̀wẹ̀ àwọn àyẹ̀wò ọlọ́kùn òjọ̀kan ló lè tú àṣírí ìfúnpá gíga síta látàrí pé ó máa ń pa ènìyàn jẹ́jẹ́ ni tí kìí sì mú àmì kankan dání nígbà mìíràn àwọn àyẹ̀wò ọ̀hún ni àyẹ̀wò ẹ̀jẹ̀ àyẹ̀wò ẹ̀yọ́ àyẹ̀wò kíndìnrín àyẹ̀wò ọkàn àti àwọn mìíràn bẹ́ẹ̀ ọ̀nà wo la lè gbàgbé gidina ìfúnpá gíga ṣe àdínkù sí iyọ̀ jíjẹ máa jẹ èso àti ẹ̀fọ́ lóòrèkóòrè ká máa jẹ oúnjẹ tó ní ohun aṣaralóore fáíbà omega h3 àti àwọn mìíràn nínú ká máa jẹ ẹja ẹ̀wà àti àwọn oúnjẹ tí kò bá ní ọ̀rá wíwá ọ̀nà láti ṣe àdínkù sí ara àsanjù ṣíṣe eré ìdárayá amárata kébé yẹn exercise dídín wàhálà ṣíṣe kù lílo oògùn tí àwọn dókítà bá ní kí a máa lò ẹ̀wẹ̀ àyẹ̀wò ara lóòrèkóòrè náà ló lè sọ ipò tí àgọ́ ara wa wà nítorí náà ló ṣe ṣe pàtàkì kí ènìyàn máa lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò ara rẹ̀ Sekinat Ọláìdéraje.